الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال المصنف حفظه الله الترهيب من الكذب على الله ورسوله إليني إدار باريني كافي ما إما قارو قد أمرت تيوا برجو oníkéèyàn parọ́ mọ́lọ́run àtànábì sallallahu alaihi wasallam ọmọ sí wa lórí ibú o májá tó pẹ̀lú olórí ibú ẹ̀dá o irọ́ ọ̀dà jẹnẹrálì àti ká sẹ́yìn pẹ̀lú àlàyé tá a fa ṣe fún wa ẹ̀rẹ́ ìtọ́kàn lónìí ni pé níbi èèyàn bá bárọ̀ rẹ̀ débi pé òfin máa ń bi pé ń parọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́ rẹ̀ mọ́ ń parọ́ máa ọlọ́run à lẹ́ẹ̀kan sí ọlọ́mọṣẹ́ wa lórí ibú o. qala Allahu ta'ala olùwàbà tọ́lá rẹ̀ ga sọ báyìí. qala lahum Musa waylakum la taftaru 'ala Allahi kadhiba fayusḥitakum bi'adhabin wa qad khaba man iftara. Ànábì Musa alayhi salatu wa salam ńgbà àwọn àjọ rẹ̀ bá dójú ẹ̀ oni ní wailakum à ègbé yín o ìyá ànábì ọlọ́run tọ́lọ́run ti dá wọn tí wọ́n lágbàmọ́ra wọ́n ní sùúrù wọ́n ní faradà tó àmọ́ bí yẹn bá bá wọn aláṣejù gbé ọlọ́mọdé wọn tàn yẹn sùúrù tàn nẹ́bí musa sùúrù òbí wa ní wailakum àà èèyàn ṣe wá báyìí ẹni ègbé mọ̀ nìyí káànábì ọlọ́run tó yanu sọ bẹ́ẹ̀ ilẹ̀ rẹ̀ o kílà nábì ọlọ́run torí ẹ̀ wípé wáyìlà kún fún wa látàfẹ́rù alàlọ́ ìkàdìbà ẹ má parọ́ mọ́lọ́run máa wáyìlà kún ègbé fún yín o ànábì musa sọ bẹ́ẹ̀ fáwọn ẹ̀rẹ́ kí ni wọ́n ṣe látàfẹ́rù alàlọ́ ìkàdìbà ẹ má pààrọ̀ mọ́ lọ́hùn máa. fayusihitakum bi azabin wa qad khaba man iftara bẹ́ẹ̀ bá wá gbọ́ ìnábi ọlọ́run ní sọ̀rọ̀ ó ní ọlọ́run ó destroy yín yányá tẹ̀ ní sẹ́kù má ní rántí yín má pẹ̀lú ìyá tí ó fi jẹ yóò kílíà yín kò lẹ̀ yányá ṣé kò kílíà wọn ó kéye àwọn ọgbọ́n tọ́lọ́ ń ṣe fún fèrè àwọn àtàwọn èèyàn àwọn tá nàbì Mùsá ń bá sọ̀rọ̀ náà nù. ó kéye àwọn yányá ní odò ànábì ọlọ́run sì kìlọ̀ rẹ̀ fún wọn. ayùsíkàkún bí àzábẹ́yìn wọ́kọ̀dé xọ́ọ́bà mẹ́nìfẹ́tàrọ̀ a gbogbo ẹni tí ń parọ́ tí ń dàdà pààrọ̀ ó ti short ó ti loose ti pòfo kò jèrè ọkọ̀ di káwábá mánìfítàrọ̀. wọ́kọ́lá tààlà àyà mi tún ni o orí àwọn tí ń parọ́ ọmọ ọlọ́run àtàlẹ́bí sallallahu alaihi wasallam. وقال ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة ọlọ́ni ọba àdìjọ alìkìyàmà àràǹjọ sẹlẹ wàyọwò alìkìyàmà ti tọrọ lẹbìínà kẹsàbù alọlọ ọgbẹni tí ń parọ́ ọmọlọrun láyé tí ń fi ń pa àwọn èèyàn lẹ́rìn tí ń fi ń pọpúlà tí ń fi ń bíldì fọlọwàs ọmọ wa kẹsàn wa rẹ ọmọ wa kẹsàn sí rẹ lálìkìyàmà ọlọ́njẹ gbọ́ o ọlọ́njẹ gbà o ayé alukurani là ń ké o èdè pé à ń hun àfin bu ẹnìkan o ayé ọlọ́run ti ń bẹ ní alukurani ọlọ́run ní gbogbo ẹni tí tààrọ̀ lẹ́bí nà kẹ́dà bú àlọ́lọ́ wọ́n bá dijú àlùkìyàmà ẹ̀ dá wọn mà gbogbo àwọn tí ń parọ́ mọ́lọ́ ojú òun mùsùlùmá ojú wọn ó dúdú yàtọ̀ èèyàn mọ̀ kí máàkì àwọn tí ń parọ́ máa ọlọ́run ni gba àwọn wà láyé ẹ dákun kí ni ń sún yàn débi àní ọmọ pàrọ méèyàn ẹgbẹ́ rẹ̀ òfòfẹ rẹ̀ Ọlọ́run ló kù tó ń ṣe kí ni tó ń parọ ọmọ àtàlẹyìn ǹjẹ́ àwa lọ ayédè lónìí kí ni jẹ́ wọn parọ́ mọ́ lọ́wọ́ àtànẹ́bì fún làwọn tí mo kà kalẹ̀ fún yín wọ́n fẹ́ pa àwọn èèyàn lẹ́nu. wọ́n fẹ́ build followers lórí Facebook lórí TikTok lórí eh, ìbá àwọn kan bíúdì ẹ̀ lánàá àwọn tà lónìí wọn padà gbàgbé ìwọ náà kì í ṣe pé màráhìlù láyé ṣéjìsì láyé ní oṣù gbàgbé rẹ ńgbà tí ọlọ́mba ní ìwọ ló jẹ tó kó ń bẹ̀ wọ́n fọlọ́ ẹlòmíì kí ló kó bá rẹ̀ sí o lè wà láyé tẹ wọ́n má fọlọ́ rẹ mọ́ ní abá tẹ wá fọ́lò rẹ títí títí nígbà tó bá ti máa ń gbọ́ wọn tó máa fọ́lò rẹ ní wọn yẹ fọ́lò rẹ nìkan tí ò sí láyé máa wò wọn tẹ tán nàìjíríà yìí wọn yẹ jẹ fọ́lò yàn pẹ́ kó tó kò láyé gan wọn ti kò lẹ́yìn ẹ̀ ó sì ti kó ba rẹ̀ ní ìkóba tó pọ̀ àparọ́mọlọ́ máa dáadáa parọ́mọlọ́ dáadáa parọ́mọ ànábì sallallahu alaihi ó lè má di ìyẹ́ lómi ń tà ń wí ìtumọ̀ ẹ̀ ní pé ntọ́lọ́hún òwú òun yìí lóko ẹ̀. ọ̀lọ́pọ̀ tí ń ṣe wá sí lónìí mọ̀ pé ntọ́hún wí ọlọ́hún òwú yọ lọ àyà lọ́rùn yọ lọ àjèṣe yọ fi àfọ olórin gbé àfọ olórin yìí báyọ̀ wà lọ gbogbo ẹ̀ pọ̀ ẹ̀yàn bá fẹ́ bú yọ wà rí bú ẹ̀yàn bá fẹ́ parọ́ mọ́ yóò lè parọ́ mọ́ ẹ̀yàn bá fẹ́ àtáàkì yọ wà fi àtáàkì yóò tún lọ́ mọ́ ọmọ jánẹ́sì. láàrin yìí mo rántí ọrọ àwọn àgbàlagbà kan fi tó ọdún mẹ́wàá báyìí àdúgbò súnmọ́ bẹ́ẹ̀ ẹnìkan náà lóun ṣe wá sí i ń ń bú àwọn ẹni kan ń bú afáwa kan á ọ̀rọ̀ yìí ara àwọn ọmọ kí wọ́n gbà àwa láwọn tí máa pé yàn pé ẹ pé kí wá wí jẹnu ìtọ́jú mẹ́wàá ní ìsinsìnyí gbàgbà àwọn bàbá wa ìmọ̀mọ́ àgbà wa ń lọrin tòní náà ni ọmọ sáàsà lẹ́kùn dáadáa wọn ọ̀sẹ̀ tó dáa púpọ̀ ń bẹ̀ láàrin làwọn bí àwọn bàbá yìí ní dáadáa tó pọ̀ o ní ìṣe màláìka o bí a bá kù sí àtàwa náà ọlọ́nkọ́ ṣàtúnṣe gbogbo wa máa gbọ́dọ̀ mọ dáadáa wọn kábò ká má sọ̀rọ̀. aláì àwọn ni wọ́n pè ní jọ̀hún nígbà táwọn èèyàn sọ fún wọn pé aláròyìn ẹ pè àfa wọn ni àfa rẹ wọn bú ẹgbẹ́jọ́ làwọn bàbá wí fún mi lórí fóònù aláró gbọ́dọ̀ àmúnimọ̀ wà lé dákùn gbóyìn bọ̀ àbọ̀ lé ní à ní ọgbọ́dọ̀ rí bá wọn <laughs> ṣe é fẹ́ kí n wá ni à èmi ni ó ti ń wá wàláhìlà ń rí mọ̀nà ọlọ́run ní járí náà kàǹkà. <laughs> ẹsọ bíi tẹ wà fún mi wọn nílé làwọn náà wà kódà àwọn nìkan káwọn wà wọn tún wá ka àwọn afa ńláńlá mi tí wọn wà pẹ̀lú wọn táwọn fi ń sọ̀rọ̀ ọ̀nàdà ẹ̀dọ́dẹ ní ń bọ̀. ǹtí mo fẹ́ fàyọ̀ ń bì mo fi yà lọ bẹ̀ wọn ni pé mọ̀lẹ́lò mi wá àti náà ni ó pòun ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ kó ti gan nù. nítawọn bàbá yìí fún mi wọn sọ̀rọ̀ tó para tí wọ́n sọ ni pé mọ̀wùlẹ̀ mọ̀wùlẹ̀ rojọ́ èmi náà gbọ́ ní tó lọ gbọ́ yìí inú mi bàjẹ́ mo wá ń wí fáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé ṣé wàá sí náà lélẹ́yìí sì ń ṣe wàláhì làwọn i'm quoting him verbally verbally. àwọn bàbá yìí èmi gan gbọ́ ogun tí ọ̀jẹ̀ fẹ́ máa lómi pé n tó wí ni n tó wí ni bàbá ní èmi náà gbọ́ inú mi bàjẹ́ pé mo wá ń bi àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé àá torí ń fa yá àwọn ọmọ tó ń ba ajá náà sì rẹ̀ ń sọ̀rọ̀ burúkú ẹgbẹ́ bàbá rẹ̀ ẹni àwọn náà gbọ́ inú àwọn bàjẹ́ àwọn wá ń béèrè pé ṣé wàá sí náà ni tó àmọ́ tí àwọn fẹ́ ni pé jáwọ́ ń bẹ́ẹ̀ a sì jáwọ́ ń bẹ̀ lóògbé ọlọ́run a sì jáwọ́ ń bẹ̀. ọ̀tún tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé kí ni ọmọ àmú yẹn parọ́ mọ́ lọ especially àyà yìí ọ̀bẹ́ni tí e sáfàá wí lọ títí nàìjíríà yìí gbẹ̀ndín ọ̀pọ̀lọpọ̀ tí ń pera wọn láàfáà láyà yìí báyìí ẹlòmíín okùn kan kójú ọmọ bá tù wá àwọn àpá àmọ́ ti rí wọn bí wá ọjọ́ ń béèrè <laughs> ẹ ní wáàsí ni ní mọ́sálásí ni lórí rédíò ni lórí tẹlifíṣàn ni ó sì mọ̀ pé ọmọ ń tọ́lọ̀ àtàlẹ́bí wí ń bi irú mọ́sálà bẹ́ẹ̀ àwọn awì kan náà ni a wíwí kan òun fáyọ̀ ṣèṣà kún bí àzá tara tara lẹ́bí na kẹ́zàbù alẹ́ lọ́ọ́ ìwúdú òun mùsùlùmí náà ní àdá àdá òkúrọ ẹnkpọrọ mọlọm àtànàbí màláìkì àmà ojú rẹ dúdú yàtọ̀ gbogbo àwọn tó jọ lójú láyé wọn wà á mọ pé àṣe ah, àṣe yẹn yẹyẹ ni àṣe ń tọ́lọ́ òwí lẹ́ ń wí fún wa àṣe ń tànàbí òwí lẹ́ ń fún wa ẹ̀dá kan ẹja kẹ́kọ̀ọ́ bìí tí à ń táwọn àlùfáà ń sọ̀rọ̀ àwọn àlejò yìí o. fẹ́ popular fẹ́ follow à eh, ah, nǹkan kẹta sáwà pa àmọ́ kéwù mi ta àtà wí kan à ó léwu o ó léwu o àwọn àlùfáà àtàná ò rí bẹ́ẹ̀ o ìmáàmù Málìkì rahimahullah sẹ́yìn ó pọ̀n ọ̀mọ tí ó mọ̀ kọ̀ já ráǹkì yẹn ó tún fún yẹn ráǹkì sí lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn àwọn ńlá káì àwọn ńlá káì ni wọ́n máa tágẹ́ẹ̀tì wọ́n máa tágẹ́tì àwọn ariwo ọjà àwọn ariwo ọjà yín máa rú òhó òhó òhó lórí Yorùbá máa wí òhó ṣùṣù dá wáíwáí <laughs> òhó ṣùṣù ẹ́ dá wáíwáí lóde òun náà ni ó dá wáí lẹ́ẹ̀kan náà ó tán náà nù ó tún polú ẹlòmíì <laughs> wọ́n sì tún kó ba rẹ̀ lọ́dọ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ ti ń mú àti ti ń mú máìkì lọ́wọ́ ń mà pé tó ń wí ńtọ́lọ́hún ò wí nígbà tí. Imam Malik ti ń wí ẹnìkan tó ti di Iraki over a thousand miles ọwọ́ Malik wá pé wọ́n lòun làgbà bá ti tọ́jú àwọn béèrè àwọn béèrè àwọn béèrè wọn á bí Malik Malik lé mi ọmọ eléyìí o ọba tó bí lómi àmọ́ ah, mi léyìí ọba tó bí lómi ọmọ mi léyìí o inú àkọọ́lẹ̀ kan nínú forty questions. Málìkì dáhùn only four inú thirty six onílà àdìrí àìmọ̀yàn ìmọ̀yàn. wọ́n bá lé lẹ́nu tí ó wí fáyàn pé ọ̀mọ̀yàn dọ́gbọ́n sí ọgbọ́n tó bá ṣẹ̀rí àmúgbá oníbìkàṣẹ̀ research. àwọn àfáà Nàìjíríà lè mérí tán dáràn bọ̀rọ̀ àwọn lọ́wọ́ bó o bí professor nù lọ bó o bí professor nù medicine bó o bí professor nù engineering ẹ mọ́lá àbáṣe pòfẹ́sọ̀ ń fi dìtì ẹ bá bí wọn wọn pé àná ah, ó fọdà research wọn èsì mú yàn sí bẹ́ẹ̀ <laughs> náà I need to do more research ibi yunifásitì làwọn wà ẹ bá ń bá àwọn akadá olóbàdì wọ̀ọ́dù ṣe wọn èé gbìn mú yàn sí èló dé tá a fa àgbọ̀dọ̀ pé àgbọ̀dọ̀ ah, má wí kan tọ́ba yé jẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nínú pátí tó ṣe òun náà mọ̀ pé ọlọ́wọ̀n ọ̀fẹ́ tó ń ìgbà kí lọ fẹ́ gbà mẹ́ fẹ́ gbà mẹ́ ọlọ́run ọ̀sán àtúnṣe wa o ìjà bá especially ilẹ̀ yorùbá nàìjíríà ìjà bọ́rọ̀ ẹ̀sìn dé yọ̀ dáa kálukọ́ bá ti ga kámẹ́rà sí wá ga kámẹ́rà sójú ó sì wá dátà mà wíwíkúwí ló kọ lọ́n àtànàbí sallallahu alaihi wasallam. Al-Imam Ibn al-Qayyim al dàwọ Ibn Qayyim al-Jawziyya méjèèjì náà lọ wọlé àfáàgbà ó ṣe jọra ńláńlá kan lágbọn ní dáwì kí ló pè ó ní i'lam al-muwaqqi'ina rabbil alamin ọlẹ́rìí tí mo ṣe yìí fún ẹ láti pàkíyèsí pa kan lẹ́kọ̀ọ́ àwọn wo àwọn tí ń sáìn ló kọ́ ọ lọ àti ọgbẹ ntí ń pé Ọlọ́run ń wí ẹ àkọọlà nàbí sọlọ ọsàn kí ló ń ṣe on sign on behalf of Almighty Allah on sign ló kọ Ọlọ́run mi òwe ní Ibn Qayyim mi pa o gbogbo ẹni tí wọ́n fún báyìí rò pé ọmọ sign wọ́n fún límìtì tó lè sign o ọgbẹrẹ dáadáa lẹ́nu iṣẹ́ ìjọba lẹ́nu iṣẹ́ àdáni náà tí wọ́n bá ní ẹ lè ṣáájú. five million lọ kọ́dà bẹ́ẹ̀ jẹ́ director general kò gbọ́dọ̀ sá five million one naira àwọn èèyàn ti wẹ̀ wọ́n ẹ̀ nàìjíríà ọ̀sá kọjá límìtì rẹ̀ nígbà <laughs> àwọn èèyàn bá ń lè kọlù ara wa to question pé ọ̀sá kọjá ọlọ́run máa wọ̀ràn ọ̀sá kọjá tó ní kí ni ọlọ́run tó wí náà kọ́ obìnrin ọba ti wí nǹkan ní ìlú kọ wọn tí ò sí nínú méjèèjì yìí ọ̀sán ìkọjá límìtì rẹ̀. wà á rojọ́ tọ́lọ́run ṣe kọjá àtàwọn èèyàn àwọn èèyàn gan à ń pera wa ṣe pé ẹgbẹgbẹ ọlọlẹ ẹjọ pé ìjà ló nu ọsán ìkọjá yìí báyìí iye ta límìtì wọn nù ọsọgà àbí iṣẹ́ tí ò ní límìtì kódà mínísítà ní límìtì já iye bọ́ba kọjá báyìí ẹ̀bẹ́ nìkan lọ́yàn mínísítà ọlọ́ọ̀bá ni iye báyìí ni ọ̀gá president, president náà ní límìtì òun náà ní tó gbọ́dọ̀ gbé lọ house of assembly ah sorry national assembly gọ́vùnà ó gbèjì ẹ̀ lọ́gìnì house of assembly ìbáwí èèyàn nu ìtẹ̀yìn ọ̀jẹ̀ gbà ẹ̀fín lọ́lọ́run fáàmì wàá rò fún gbàgbọ́n tí ń tòun láàfáà tó ń ti ń ṣe wá sí òkú sí tó ń wọlé wí ábà ntọ́lọ́wọ́n bá pé owí máa wí ló kàn lọ́wọ́ níta nàbí ọba wí máa wí ló kọ ẹ̀ ó léwu ó léwu ọlọ́nkà lọ́rọ̀ yọ ya lọ́bẹ̀ lónìí ni ọ̀pọ̀ ọ̀pọ̀ mo ti jókòó tí ń gbọ́ rédíò lùkànjọ́ kan ẹnìkan wá àdínà ló lóun ṣe ọ̀rọ̀ ọlọ́run náà sọ báyìí pé kí lọ́rọ̀ ọlọ́run lè sàánúkà àṣàdúkà mo nínú súra ó sì yé wa òwe lárúbáwá àfáà sì sọ ọ́ di gíní ọ̀rọ̀ ọlọ́run wàláhì làwọn mo fẹ́ ti ẹnìkan rìpọ́ọ̀tù fún mi one of our radio stations ọ̀gbẹ́tì mi gbọ́ báyìí. àjùbà àsìkò yìí ké sí ẹ̀yìn ń lé rédíò náà especially àyàn private radio stations. ẹ̀yin náà máa wo owó kó bára yín lọ́dọ̀ ọlọ́run o. ẹ̀yin ọ̀ facilitate píparọ́ mọ́ lọ́nkùn náà tẹ́lọ̀ ẹni ọparọ mọlọrun tọparọ máa nẹbi ẹsẹ ni ẹni ó fún láyé àti ṣèkínni <laughs> àti parọ mọlọrun àtànẹbi wọn náà ṣe lọrun o wọn náà rojọ o nàìjíríà nìkan lèmi ti rí tí wọn máa ṣílẹ̀kùn kalẹ̀ fáwọn èèyàn níbi wá àti ẹmọ wí tó wù ní bẹ́ẹ̀ bá ti lè mówó wá wọn èsè bẹ́ẹ̀ ni any sane gbogbo àwọn èèyàn bá ti ọmọdé ń jẹ ayé ọmọdé ń jẹ tó wọn gbádùn wọn èsì báwọn wọn èsì báwọn ọmọ nítọ̀ táwọn èèyàn ń yí ẹgbàá fa ẹgbàá fa sáwọn stations ní iṣẹ́ tiẹ̀ ni pé anything kó tó jáde wọ́n máa gbọ́ o táwọn ẹ̀bá fi wá wí fún wa pé àfa kan yìí ń báyìí tọ́lọ́run ò wí ló kọ́ ọlọ́run á kó èrè rẹ o. ẹ ti ṣe ń bi tí ayé tẹ rò pé ayé gbánú nù nàbí ń ṣe maka nàbí ń ṣe madina nù mo ti sọ rí lórí station wa kan bí i was in the studio ní Saudi lórí program èmi àtẹni tí wọ́n jọ pé ẹnu ń gbé ẹni náà ọsẹ ayé kálímà kanú alukurani ló sì ké o kò wí pé lọ́lọ́run wí kò parọ́ mọ́ lọ́run o mistakenly kò sẹ́ńtì òṣèlú àṣìṣe àṣìṣe ọsẹ ayé kan just a word ńgbà kó ń súbíò tán làbá àrántí yá ah, a bá pe ẹ pòdúsà ẹgbẹ́ kí ni pòdúsà yìí fún wa gbà pòdúsà yìí náà fà wá ni wọn ara wa fà wá ìsàlá ìsinísìn ọlọmọsà kẹwọn wọn kà gbọ́ ẹ̀rín ni wọn ní sọ ṣọ Ọlọ́run ṣọ ní máa wọrí kò ní jáde bá wàláhìláàbí experiences ni ní níkí ni bàbá yìí gbójúlé tó àwọn kan bẹ ọláwọn kan bẹ tí báwa ti jáde súdíò wọn àwọn ṣẹ̀ṣẹ̀ jókòó ti gbóhùn tá a wí ni Saudi ká má wọrí ní tiwa mo wá tẹ́kì táìmù mi nígbà mo ti mo gba àwọn òpìlẹ̀ rẹ̀ rìkọ́dẹ́ẹ̀tì ẹni láti ẹjọ́ náà mo jókòó mo gbọ́ ní táìmù wọn mọ bí a ti ẹ́díìtì ibi tí a bá ti ṣe mi pé kì í jáde kó nù kó nù episode wàláhì làwọn gbogbo ẹ̀ làwọn kan dàrú rẹ̀ dàrú bá ti lówó bá ti gbowó wá lé rédíò àti tìjọba àtàdáni ọ̀tọ̀ wọ́ọ̀sì ní private ni mo fi fẹ́ ní má pẹ̀lú ìwà ẹni ìdí owó tó survive ọ̀tẹ̀ ẹ má wà survive àti okò báyìí lọ́dọ̀ ọlọ́run ẹni ìdí àti survive lálùkìyàmà náà ìsàyé nìkan ìmọ̀ràn ni mo fún yín o ẹ̀yin ẹ̀ wá kọ́dà bó ṣe part time àfàlẹ́ gbà pé máa jókòó nílé rẹ ayé ti dìrọ̀ òun nísìn ọ̀pọ̀lọpọ̀ ayé nísìn nàìjíríà ló kù dáhùn yẹn ti ń lọ bí iṣẹ́ púpọ̀ work from home ló kù láyé nísìn máa ṣiṣẹ́ láti láti inú ilé rẹ bí àwọn èèbó tó ń jágbọ́n lọ nù nísìn pé ìdájọ́ tó máa sanwó náà <laughs> sanwó ìlọlọ́bí ìbò lè ṣiṣẹ́ yìí náà nínú ilé rẹ láyé íńtánẹ́ẹ̀tì tó strong ẹ lè gbà àfa àkọ́mọ work from home kò ní ìdíkẹ́ wọ́fíìsì fún àmọ́ o wá àti àjòta àwọn àti ọmọ wáyé nígbà báyìí ẹ̀yin gbọ́dọ̀ máa gbọ́ o ìtọ́ba jẹ́ láìfù ẹ̀gbọ́n ìtọ́ba dáńdọ̀ ẹ̀já mọ́ ẹ̀yin tọ́ba yà stọ́ọ̀pù ká stọ́ọ̀pù ẹ̀ ẹ̀yin ọba yẹ ká wọ́ọ̀nù ẹ̀ ká wọ́ọ̀nù ẹ̀ èyí tí ọba sì wà rìkọ́dẹ̀ á máa dùn sí ẹ̀gbọ́n ká tó ṣe kínní ká tó ṣe ẹ̀rẹ̀ gbogbo àwọn tí ẹ̀sìn ọ̀dàrú lu wọn jẹ́ òjò ọ̀dàrú ní òkè ṣe májíìkì kan o kò síbi tí wọ́n ti ópin ilẹ̀kùn kalẹ̀ báyìí pé nítorí bá wù ọ́ ló lè wí sọ láti lówó lọ́ọ́ fi ra programu rán dúrúdúrú dú bí ó gbẹ́ ẹ̀ tí máa fọ́jú pọ̀ náà nù àfikà ní owó ogun ṣe sí gbogbo bí a ti lọ bí eléyìí ni pé ẹ má pààrọ̀ mọ́ lọ́rùn àti àgbẹ̀bí máa sallallahu alaihi wasallam ẹ sì má fàtìlítéètì irọ́ pípa mọ́ ọlọ́run àti ànábì sallallahu alayhi wa sallam وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم